Orúkọ mi ni Ọmọbọ́láńlé Akínpẹ̀lú. Ọ̀rọ̀ lórí owó yẹn ó le gan o, ó le díẹ̀ kó tí ẹ ń ṣe kékeré because táwọn èèyàn bá dọ́dọ̀ wá wọ́n ní tẹ̀bá lówó tuntun torí mò ń ṣe POS náà wọ́n láwọn ò gbowó old money. Táwọn èèyàn bá dẹ̀ fẹ́ rajà lọ́wọ́ mi old money ni ń kó wa. Tá a bá lọ báǹkì èrò pọ̀, a dẹ̀ lọ́nu báǹkì twenty thousand péré wọn rí fún wa. Mo ní mo fẹ́ withdraw five hundred thousand wọ́n láfi tí n bá máa gba fifty thousand new money nínú five hundred thousand ẹjọ́ kí mo fẹ́ fi kún táwọn èèyàn bá dẹ̀ déwájú wa wọn á ní rárá tí ò bá ti ń ṣe new money àwọn ò gbà so we find I find it difficult láti ṣe business but nevertheless a ṣì ń mọ̀ bóyá tá a bá tí wọ́n bá lè bá wa rọ̀ ìjọba kan fọjọ́ díẹ̀ sí káwọn èèyàn lè fi púùsì owó ìjáde kí báǹkì náà dẹ̀ kó owó tuntun yìí síta kọ́sítọ́mà tèmi ò lè dínkù torí pé mi ń gbà torí pé mo ní access láti lọ deposit bank bọ̀tẹ́ bá wọnú ọjà tẹ́mi bá èmi as a person má fẹ́ lọ ra nǹkan sìn kò sẹ́ni tó máa gbà á lọ́wọ́ mi bàbá wa ní ká lọ di atm tá a ti máa sọ pé a máa rí owó gbà wá ní twenty thousand nìkan la máa rí gbà the important thing ni pé kán kó owó tuntun yìí jáde fún wa tó bá kó jáde a máa rí iná everybody á wà òkè kò ní sí pé ó wà lọ́wọ́ èèyàn kan kò sí lọ́wọ́ èèyàn kan eléyìí ò tẹ̀ wá ṣe pé ó wà lọ́wọ́ èèyàn kan kò sẹ́ni tó rí iná owó lélẹ́yẹ̀ wò old money ni tẹ̀rí old money ní gbogbo owó tó wà lọ́wọ́ mi mo sì ń ro pé tí n bá tún tajà díẹ̀ sí màá lọ nú bank kí n lọ deposit ẹ̀ kó má tún bá tọ̀ lálẹ́ because ó ní iye tá a tún lè san àkáǹtì kan àkáǹtì mò ń lò mí lè san ju five hundred thousand lọ so tí n bá gbowó tó ju five hundred thousand lọ́sìn àfi kí n tún máa wá àkáǹtì alákàǹtì máa sanwó yẹn sí ọláìtàn ọlájú méjì lórúkọ. àwọn táwọn wa mọ́tò gan-an lamọ̀kọ́ táwọn fara gbá because epo táwọn náà ní bí abí kíní sí tí màmá fún táǹkì mọ́tò yẹn sí before it was it was eight thousand now it's twelve thousand naira mo fi feel mo mo fi feel táǹkì everyday everyday mo fi feel there. kọ́lọ̀ fi rọ̀ wá lọ́rùn ni kò rọrùn rárá rárá kò rọrùn ah, àìmọye challenges mo ti face mo ìwà ẹ̀sìn kẹ́gì wà ní mọ́tò mi mo lè dé mo lè dé filling station mi báyìí sìn pé kí n tò tí màtò tí màá rí pé kí n yẹn pọ̀ jù màá ní láti gbé kẹ́gì lọ máa lọ fi àti tó máa máa tepo sínú kẹ́ẹ̀gì before ẹni tí wọ́n máa kọ́ gba one thousand naira lórí kẹ́ẹ̀gì náà kọ́ ẹ̀ tó ra ta ta sínú kẹ́ẹ̀gì one thousand naira tá a bá gbé mọ́tò lọ bí normal price yìí náà wọ́n máa gba five hundred naira yìí pé káwọn máa tà pẹ̀lú bó ṣe wọ́n yìí náà ẹ̀kọ́ tá a fèsì lọ́rọ̀ ẹ̀pọ̀ yẹn ń ṣe kékeré o ẹ bá lè bá bá gọ́ọ̀mẹ̀ntì sọ tó bá lè tó bá lè mọ ọ̀rọ̀ tó lè bá ṣe sí o lánàá sì mo lọ sí ilé epo yàbí after after after one mo tó kún bẹ̀ wọ́n ń tà fún mi lọ́wọ́ báyìí epo yẹn ò tí kún ni wọ́n iná stop iná stop epo náà ní kò sí náà ní kò sí epo mọ́ ẹni tí mo re epo lọ́wọ́ ẹ̀ òun ló kọ́ sí gbà tí mo ti wà níbi àbí nọmba four ló sọ fún mi pé ó ní à ó ní ọ̀hún kú ó ní òun ni mo ṣe ń struggle bíbà yìí pé tí bá ní kẹ́ẹ̀kì kí ọkọ̀ gbé kẹ́ẹ̀jì wá kí wọ́n là sínú kẹ́ẹ̀kì pé bìkọ́sẹ́ pé yẹn ò ní pẹ́ tán mo nílò ló máa kú epo tó yẹ pé five thousand five ló ń kú ó kó gba six thousand five lọ́wọ́ mi tí mo fi rà sínú ẹ̀ ó wá nìyẹn ó ní mo lè tó ń sìn o pé a lè sọ o ó lè kàn mo dẹ̀ lè má kàn mi o ìgbà tó ń ta lọ fún mi lọ́wọ́ báyìí ó kú jẹ́ ìkọ́ ogun táǹkì mi kún báyìí ní ọ̀tọ̀ pèpò náà tẹ́lẹ̀ náà tẹ́pọ̀ mọ́ ẹ̀yin náà wò láti nǹkan bí after after some tí mo ti wà ń bẹ̀ tó bá fi pé mi ò répo rà ń sìn máa tún kúrò mẹ́ máa yẹ kí wàá lọ sí another place another place mo ṣe máa lọ ẹ̀jẹ̀ ni mo èèyàn tí yẹn ti máa lọ tò sẹ́yìn sẹ́yìn sẹ́yìn yìí èèyàn tí mo gbà tó máa kàn orúkọ mi Tóyìn Owódù ni mò ń ta àpọ̀mọ́ mò ń ta gàrí èmi ò tí rí náà o torí àwọn ẹlòmíì kankan tó bá mú tuntun yẹn gan wá tá a bá fún ọ ní òdùn yẹn ṣe náà máa sọ pé àwọn ò gbà kò jẹ́ kọjá gan mú fún mi rò pé kinní yẹn lè possible torí sọ́ọ̀mọ̀ bàbá èèyàn gan owó yẹn ṣì wà lọ́wọ́ wọn láìkó rèé mi ní owó yẹn ló ìwà kan mi tuntun yẹn ẹyọ kan mo rí gbà ẹyọ kan ni mo rí two hundred naira mi tí fojú mi rí yẹn báyìí òdùn yẹn ló pọ̀ lọ́wọ́ gbogbo wọn kíjọba kan bá dákúndábẹ̀ náà ni kan fọwọ́ wọnú kọ́ṣà kán bá sún ọjọ́ yẹn síwájú díẹ̀. orúkọ mi ni nurudeen ohun tí ohun tí ojú ọ̀tá wa ń rí nídìí epo yìí ó bá àdìgàn tí ó jẹ́ kó máa rí bẹ́ẹ̀ nílùú tó lọ́ba tó níjòyè tàdé ní olórí ìlú yìí kí nìdí ni pé bí ṣe wáyé sí black market ni mò ń rà tí mo máa five litre black market ń sì máa rà ní one thousand four hundred some of ilé epo míì sì wọ́n ń ta per litre ní three hundred and twenty naira some they are selling ní three hundred and ten naira ṣó yẹ kó máa rí bẹ́ẹ̀ àwọn ìlú mi wà tó jẹ́ pé kì í ṣe ìlú ìgangan lọ́ti kì í ṣe ìlú wọn lọ́ti ń rí epo àdéhùn epo ń lè ọtún àwọn ìlú yẹn gan rí epo jàǹkà kan fúnra lọ. àwọn àwọn èrò náà kò jẹ́ káwọn níwà kò wà wá náà bóyá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó náà kàn jẹ́ pé à ń gbé lọ́ndẹ̀ náírà nǹkan táwọn náà bá rà làwọn náà máa yẹ kéne la máa ta ṣe mọ̀ bẹ́ẹ̀ ohun tó ṣẹlẹ̀ ọgàn nìyẹn tí ó jẹ́ kó máa rí bẹ́ẹ̀ ẹ wò láti rí sẹkítírà tì mí báyìí lọ sí kéètù ní sí ọ̀ndẹ̀ náírà la máa ń gbé èyí sì ń gbà táwọn náà lọ ń ra epo àti ẹ̀wà rí ni ṣèbí tá bá ti ẹ̀rí tá bá rí láti fi ṣiṣẹ́ làmánì afẹ́ làmánì afẹ́ yìí kíni làmánì afẹ́ gbèrò. àwọn míì ní wọn ta wọn ní kọ́sítọ́mù ti yẹ pọ̀ máa ń ní káàdì bí àdẹ́dẹ́tì káàdì wọn lọ́wọ́ àwọn míì jẹba lépo wọn níta wọn máa tó ní o wọn máa tó bá rí bí ṣèbí sẹkítẹ́rẹ̀tì láti tó láti ìbàdí bẹ́gà with cake. orúkọ mi ni Ajíbádé Adéolúwa láti gba POS láti máa fi manage life ó really affect business wa ní àwọn ọ̀nà tó pọ̀ àkọ́kọ́ látijọ́ tá a ti lọ sí bank wọn ò rówó tuntun fún wa tá a bá dẹ̀ fẹ́ lọ gbowó tuntun wọ́n ní pé kò sí like on Friday tí mo lọ sí bank láti lọ withdraw about three hundred and fifty thousand Bank sọ pé àwọn ò lè fún mi ní three hundred and fifty thousand naira pé fifty thousand àwọn lè fún mi ó dẹ̀ máa jẹ́ old note àwọn ò lè fún mi ní new note pé kò sí anything like new note for now. ìgbà tí gọ́ọ̀mẹ̀ntì decide láti fún wa ní bóyá bíi thirty first of this month of this month láti fi cancel everything àti mọ̀ bó ṣe máa jẹ́ báyìí bóyá máa close business wa ni bóyá máa close it down because there is no new note ta lè fi serve àwọn customer láti fẹ́ láti wá máa gbowó kò sí new note kankan àwọn customer kó tuntun wá instead kan kó tuntun wá wọ́n ń kó old money wá láti wá deposit kó yẹn wọ́n bá liquidate mọ́ wọn lọ́wọ́ I can try a dẹ̀ ń bẹ̀jọba à ń rọ̀jọba tó bá jẹ́ pé owó iná la padà máa ronú lọ kàn jẹ́ ká máa ná lọ tó bá jẹ́ pé new note ni tá a bá ṣe ń kólé sí bank ká máa gba new note jáde so that economic dey ma grow up ó dẹ̀ ma move. orúkọ mi ni Adijat Osho ṣe rí nípa ọ̀rọ̀ owó tuntun yìí ó jẹ́ owó tuntun àwọn èèyàn wọ́n ń ná ṣùgbọ́n ó jẹ́ kí bísínẹ́sì wa Business yẹn ó kò kò ṣe bó ṣe máa ń ṣe tẹ́lẹ̀ because èèyàn tó bá fẹ́ ra oúnjẹ five hundred naira ń sìn á sọ pé òun ò lè ṣe transfer ní pé old note lòun ní wọ́n á lọ wọ́n á sọ pé àwọn ò ní rà ní pé bìkọ́ ìbìkọ́ màá sọ fún wọn pé mi ní gba old note yẹn pé owó tuntun ni mo fẹ́ gbà nígbà tí kọ́sítọ́mà tó fẹ́ ra oúnjẹ five hundred naira ń sìn tó ti lọ ó ti yọ kúrò nínú ọjà tí mò ń tà lẹ́ni ìsìn ó jẹ́ káwọn èèyàn kan ti róúnjẹ gan bọ̀bọ́ edé bíbà old note ló ń fún mi mo ń mi mí old note ní pé owó tuntun ni mo fẹ́ because láti ọ̀la lọ wọn kọ́ máa stop old note yẹn. tí a lọ sí bank crowd ti pọ̀ jù ní bank èrò ti pọ̀ jù orí káńtà èrò ti pọ̀ jù wọn àtẹ̀yìn sí wa gan-an débi pé ní ọjọ́ Friday gan inú báǹkì gan la ti kírun inú báǹkì kan láti kírun lọ́jọ́ friday owó tuntun tí mo ṣì rí gbà lélẹ̀ because àwọn tó kù transfer àti pos ni mò ń lò fún. ìjọba jọ kó sì ní sùúrù kí gbogbo owó yẹn kó sì kárí ná kí wọ́n tó stop old note yẹn kó sì fún wa bóyá bíi a month or two months because láti ọ̀la lọ́ba èmi gan ṣe ń wò ó pé bóyá máa dáná because àwọn èèyàn ń sìn wọ́n rò pé old note ló wà lọ́wọ́ àwọn báǹkì gan à ń lọ síbi pos wọ́n sọ pé kò sówó ńlẹ̀ nípa old note ló wà lọ́wọ́ àwọn páwọn ò ní new note lọ́wọ́ kò dẹ̀ pọ́síbù káwọn kọ́sítọ́mà kọ́ yẹ kí ni kọ́ gba old note lọ́wọ́. orí mo lóye Olúbọ̀dé medical practitioner ni but àwọn wọ̀nyí ń gbà àwọn kan ń gbà àwọn kan ò gbà mọ́ lọ́jà àwọn kan ń gbà àwọn kan ò gbà mọ́ but àwa tá a ti wá bí n ṣe a ti wà ń bí ṣe o ti fẹ́ tó two more than two or three hours bank la wà yìí a ti wà bí more than two to three hours although wọ́n ti fún wa ní tàlí nọ́mbà o nọ́mbà nine ni mí nọ́mbà nine so but àti mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn bóyá wọ́n máa gbawó lọ́wọ́ wa àkó àkó wa ta fẹ́ wa gbogbo àtàwọn àbí ìfẹ́ wa deposit owó only deposit Wow deposit nìkan náà ló ń gbà kò sẹ́ni tó lè withdraw wọn ò sanwó síta so a ní láti ṣe owó díẹ̀ kùn tá a máa ná torí a máa padà sílé tá a bá deposit gbogbo ajẹgbẹ́sẹ̀ la máa fi rìn délé èmi mọ̀ pé àwọn ìjọba wọ́n mọ̀ nǹkan tó ń ṣe mo mọ̀ pé tó bá di February one at the end of the day a máa rówó a ní wáì tí wọn ṣe kówó yẹn síta bóyá àwọn tó tọ́jú owó sínú ilé ní wọn fẹ́ kán lọ máa ṣe pàṣípààrọ̀ kán tún kó padà sínú ilé òun ló fà á tán fi ń ṣe gbogbo àwọn nǹkan tó ń ṣe yẹn but èmi believe pé tó bá di February one a lè lọ sí ATM machine ká má bòwúrò a lè bá old note ń bẹ̀ mọ́.